الحمد لله القائل في كتابه العزيز وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته ọ̀rọ̀ أقوم إذا إذا أقوم òun náà ni kí a sọ fúnra wa nípa pípé ta'addudu zawjat rahmatun min Allahi subhana lin nisa ìfẹ́yàwó jẹyọ kan lọ ìkẹ́ni látọ̀dọ̀ ọlọ́run ọba dẹ́dà tó tún jẹ́ ọba aláàánú jùlọ. gbogbo àwọn obìnrin káfẹ́yàwó jẹ́ ọ̀kan gbogbo olùgbọ́ mi ìwọ̀n tó bá ṣẹ̀rí àmú ni pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ní suratul ayé ẹlẹ́kẹta a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ́nù ayé yìí وإن خفتم ألا تقسطوا في اليتامى tí ẹ bá ń páyà láti ṣe dọ́gba fìlìyẹ̀tàmà nípa àwọn ọmọ òrukàn. Òfin yìí kọ́lọ́hàn ọba ọba dẹ́dà Subhanahu wa ta'ala ti ń bá àwọn ẹni tí wọ́n ń ṣe àkóso ọmọ òrukàn ọlọ́run ń bá wọn sọ̀rọ̀ ọlọ́run fi ń sọ wípé ìtumọ̀ rẹ̀ ni pé tí ọmọ òrukàn lóbìnrin tí máa ń bẹ lọ́dẹ̀ nìkọ̀ọ̀kan yín tó ti kọ́ wà lábẹ́ ìdarí èèyàn tí wọ́n ń bẹ̀rù wípé òun ò ní lè fún ọmọ òrukàn yẹn ní irú owó òfẹ́ǹfẹ́ táwọn akẹgbẹ́ rẹ̀ máa ń gbà kọ́ya má fẹ́ ọmọ òrukàn yẹn o kọ́lọ́ fẹ́ lòmíì nínú àwọn ìyàwó fa ìnàkúnnà kẹfìrọ́ tọ́lá àwọn obìnrin kọ́ ọlọ́run ò sì fún pípi mọ́ òun lọ́lọ́run ti wá sí lẹ́tọ̀ọ́ pípé yẹn láǹfààní láti fẹ́ yọ̀kan lórí mẹ́rin àtọ́wò ní ìtumọ̀ ọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala áyà wà lórí ẹ̀yìn rẹ̀. وإن خفتم ألا تقسطوا في اليتامى tí ẹ bá ń fáyà ìfẹ́ nílé ṣe dọ́gba nípa ọmọ orúkún obìnrin ẹni lè ṣe déédéé ẹni lè fún lówó pẹ́ǹpẹ́ táwọn àtẹ̀gbẹ́ rẹ̀ máa ń gbà fáǹkì ìhùwù máa ń sọ mìíràn nìṣá ẹ̀yà fi ọmọ orúkún abẹ́rẹ́ nílé ṣe dọ́gba pẹ̀lú rẹ̀ yẹn lẹ́wọ̀ kẹ́ ẹ lọ fẹ́ èyí tó bá dùn mọ́ yín mina nisa tó wù yín nú obìnrin mọ́sánná èèyàn kọ̀ọ̀kan lè fẹ́ méjì kẹ́nìkan fẹ́ méjì kẹ́lómi tó fẹ́ méjì wọ̀sùláyàtà èèyàn sì lè fẹ́ mẹ́ta ẹnìkan lè fẹ́ mẹ́ta kẹ́lómi náà tó fẹ́ mẹ́ta mọ̀rọ̀bá èèyàn sì lè fẹ́ mẹ́rin yẹn ni pé ẹfẹ́ ni tó bá dùn mọ́ yín nínú obìnrin ó lè jẹ́ méjì lẹ́nìkan ọ̀fẹ́ ó sì lè jẹ́ mẹ́ta lẹ́nìkan ọ̀fẹ́ wọ́rùbá ó sì lè jẹ́ mẹ́rin. ọba adẹ́dàá wa sọ wípé fàyín ní kíftùm allah tẹ́ ẹ bá wá ń páyà pẹ́ nílé ṣe dọ́gba ọ̀wá àṣìdá kọ́ya ajá kan òun náà ní ẹ̀ẹ́fẹ̀ẹ́ àwọn ọmọ amalakati àyìmánukùn àbáwọn ẹrú tẹ ní kápálẹ lórí dáàlíkà àdènà alàtẹrùnlù ìyẹn ló fi ń súnmọ́ kẹfì má fì kó lórí òdodo kẹfì má sàbòsí. obìnrin yìí pé téèyàn bá ń páyà wípé òun ó ṣe òjòrò tóun bá fẹ́ jẹyọ̀ kan lọ àjàgbó fi dandan nìyẹn kó dúró lórí ìyàwó kan tàbí kó sì fẹ́ nínú ẹrú eléyìí ṣe déédéé bí ìyàwó Aisha radiyallahu ta'ala anha bí wọ́n ti sọ ìtumọ̀ àyà yìí gẹ́gẹ́ bó ṣe wà nínú Sahih Bukhari èyí pàápàá nínú hadithi one thousand five hundred and seventy six bákan náà nínú nǹkan tí ó fi yé wa yìí pé ká fẹ́yàwó jẹyọ kan lọ nǹkan bá ṣẹ̀rí àwọn ni. àwọn àhàdìsí pọ̀ tí ń ṣe wá lójú kòkòrò kápọ̀ lọ́mọ. a sì mọ̀ wípé ìfọ̀lọ́mọ yóò lè rọrùn àfi kíyàwó náà pọ̀ ni bíi mẹ́rin yẹn. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan tá a nẹ́bi sallallahu alaihi wasallam sọ eléyìí òun náà ni hadith Ma'qil bin Yasar. رضي الله تعالى عنه وأرضاه حديث يوان سنن أبي داود عليه رحمة الله كان حديثنا هو لرطع النبي صلى الله عليه وآله وسلم يتصى تصيفه تزوج الوجود alwalud ẹ بين obìnrin ẹ jọ nífẹ̀ẹ́ ara yín àlùwalúùd tí ó sì tún jẹ́ ẹni tọ́mọ rẹ̀ ọ̀pọ̀ alẹ́tì tẹ́kítọ́rù ilẹ̀ dàtúhà tọ́mọ rẹ̀ ọ̀pọ̀ ẹfẹ́ obìnrin tó ṣe wípé yóò nífẹ̀ẹ́ ọkọ tí ó fẹ́ràn ọkọ tọ́mọ rẹ̀ ó sì pọ̀ anabi sallallahu alaihi wasallam sọ báyìí pé fa inni mukafirun bikumul umam torí mo fẹ́ kó ṣe pé ìjọ mi ìyẹn ni pé màá pọ̀ pẹ̀lú yín nínú gbogbo ìjọ ìjọ gbẹ̀ndà kìyàmù. hadithi ọwọ́ nùsùn nàbì Daud alayhi rahmatullah tọ́lẹ̀ bá ti bá ní nọ́mbà two thousand fifty. bákan náà oríṣiríṣi àwọn ahadith ń lọ́wọ́ tí ń ṣe lójú kòkòrò láti òní. ọmọ pípọ̀ lọ́mọ ò lè rọrùn àfi kéèyàn pọ̀ níyàwó. àtúndì sáláì má fọ ní asaru kan afáwa Sa'id bin Jubair rahimahullahu ta'ala ó ní Abdullahi ibn Abbas sọ fún mi báyìí pé radiyallahu hali o ti níyàwó bíi. onímọ̀ ń sọ fún àfáà Abdullahi bin Abbas ń jẹ́ òye pé láà mi ì tíì níyàwó wọn là fáwọn Abdullahi bin Abbas wa sọ fáwọn yìí pé fọtàzẹ́wù wẹ́ǹtì kò fi hàn pé àáfàá ń sọ fún ọmọ kéwú bẹ́ẹ̀ fi fọtàzẹ́wù wẹ́ǹtì lọ́ọ́ fẹ́yàwó fa inna khayra hadhihi l-ummati aksaruha nisaa tọ́rẹ́ni tí ó lóore jùlọ náà lè ọmọ yìí nínú àwọn mùsùlùmí akitaruha nisaa òun lẹni tíyàwó rẹ̀ bá pọ̀ gbogbo pípọ̀ yẹn náà mẹ́rin ni o gẹ́gẹ́ bá ti kà nínú ayálùkọ ánilẹ kan hadithi àfijẹ lálàáfíà bákan náà mọ bọkọrí gbé jáde nínú tíra àwọn tó lálàáfíà yẹn á bá ní hadithi five thousand sixty nine gbogbo ẹ̀yin olùgbọ́ mi àníkà fẹ́yàwó jẹ lọ kó tó bá ṣẹlẹ̀ àmúni o àwọn ẹ̀rí pọ̀ rẹpẹtẹ ọkàn ìjà sí pé tíyàn bá fi fẹ́ oúnjẹ ọ̀kan lọ ó ní àwọn májẹ̀mú òfìjà sí pé ìkẹta ni yóò jẹ fáwọn obìnrin tó wá látọ̀dọ̀ aláàyàn òfìmádìbámi ẹ̀rí pa sọ́nù àkọlé ọ̀rọ̀ wa wípé tàádùdù zàwùjá sí rahmatun minallahi linnisa pé ká fẹ́yàwó ju ẹyọ kan lọ bóyá kó pé bíi mẹ́rin sọ ìkẹ́ni tọ́wá látọ̀dọ̀ Allah fáwọn obìnrin ṣùgbọ́n tí kẹ́yẹ ọba fi jẹ́ ìkẹ́ èèyàn ń rìn nàbẹ́ yẹn ó ṣe rí kẹ́yàn ni o ó ní àwọn májẹ̀mú tá a fi fẹ́ ju ìyàwó ẹyọ kan lọ àkọ́kọ́ nínú májẹ̀mú gbogbo ẹ̀yàn olùgbọ́ mi òun ni kọjá sí pé ẹni tó fẹ́ fẹ́yàwó jẹyọ kan lọ yẹn o. أن يكون قادرا على العدل بينهم. wọ́n gbọ́dọ̀ jẹ́ ní tó ti pé yọ lágbára láti ṣe dọ́gba láàrin àwọn ìyàwó tó fẹ́ kó jọ yẹn nípa ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tá a ti kà fún wa níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àtìgbà tá à ń bọ̀rọ̀ lọ ní suratul nisa àyà kẹta yẹn náà ni nígbà tó ọlọ́run ọba sọ wípé fa in khiftum alla ta'dilu fawahida. tẹ ẹ bá ti ń fáyà pẹ ní ilé ṣe déédéé kọyà jẹyàwó kan náà ní ẹfẹ o ẹlẹ́ẹ̀kejì náà àwọn májẹ̀mú èyí tọ́já sí pé a gbọ́dọ̀ rí májẹ̀mú yẹn ká ṣàmúṣẹ rẹ̀ májẹ̀mú yìí ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìfẹ́yàwó jẹyọ̀ kan lọ. òun náà ti kọjá sí pé ń tọ́wẹ́ jẹyọ̀ kan lọ. wọ́n gbọ́dọ̀ fọkàn balẹ̀ bí bóun ò ní rí fìtínà pẹ̀lú àwọn obìnrin yẹn ó sì gbọ́dọ̀ fọkàn balẹ̀ fúnra ara rẹ̀ yìí kó wọn ò ní ra ẹ̀tọ́ ọlọ́run ọba láre tọ́wá ti pẹ́ tọ́ ọlọ́run ọba ó gbilẹ̀ nítorí pọ́fẹ́yàwó jẹyọ̀ kan lọ. ọlọ́run ọba subhanahu wa ta'ala ní sọ́tù Taghabun áyà kẹrìnlá ọlọ́run ọba subhanahu wa ta'ala ń sọ báyìí pé ya ayyuhal ladina ẹ̀yin onígbàgbọ́ òdodo inna min azwajikum wa awladikum aduwwan dádájú ń bẹ nínú àwọn ìyàwó yín àtàwọn ọmọ yín ọ̀tá èyí tó máa jẹ́ ọ̀tá fún yín ń bẹ nínú wọn o torí bẹ́ẹ̀ fáṣítàrú òun ẹ̀yà sọ̀ra fún wọn o tẹ̀mọ̀fáyà yìí ó nídìí pàtàkì tó fi sọ kalẹ̀ nípa àwọn ẹni tó ti pa àwọn ọkọ wọn wọn gba ìsìláàmù ọwọ́ àti kí wọ́n ṣe é jíra àwọn ìyàwó wọn sọ fáwọn onígbà agbọ́dọ̀ ìsìláàmù tẹ̀sí pé ẹ wá tó pa wá sí pẹ́ ńlọ àwọn ẹni yìí bá gbọ́rọ̀ sí àwọn wọn lẹ́nu ọwọ́ apàdà di pé àwọn tí wọ́n ṣe jírọ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam wọ́n ti gbàgbọ́ yí rẹpẹtẹ èpè kíláàsì kan náà wọn ọ̀bá jọ wà nínú mọ ẹ̀sìn ọwọ́ adi pé ńgbà tí wọ́n padà wá pàdé táwọn náà padà sí ìrìn àjò wọ́n rí fáwọn ẹni yìí ti jà wọn lọ wọ́n á ní àwọn jẹ wọ́n yà ọlọ́run fi wá sọ pé kí wọ́n mójú kó wọ́n foríjì wọn. tó nípa bẹ́ẹ̀ lọ́ba nígbà fi sọ ó sì wà nínú àwọn ọmọ yìí àdúgbò lẹ́kọ̀ọ́ àwọn tó máa jọ́ta fún yín kọ́má jáde pé ìyàwó ní ènìyàn wà lọ kójọ ní ọwá dín lọ́wọ́ èèyàn ní ṣe tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala mọ́ àlùkà àwọn ìyàwó rẹ ní àwọn dè mọ́lẹ̀ ní òjò rí dáadáa sí mọ́ bóyá nìyẹn máa ń náwó sẹ́sìn tẹ́lẹ̀ ni àbí máa ń lo ìgbìyànjú tara tẹ̀mí lórí ẹ̀sìn tẹ́lẹ̀ ọwọ́ tó sábà bíi pé ìyàwó rẹ pọ̀ yẹn òun ló fi padà dẹni tó ṣe pẹ́tọ̀ ọlọ́run bá kò sí mọ́ àbẹ̀rẹ̀ tẹ̀ kọ́ àwọn nǹkan tó yẹ kó ṣe níjọsìn ọ̀padà fìtì nítorí báwọn ìyàwó kọ́ ọ̀jọ̀ pé májẹ̀mú kejì nìyẹn májẹ̀mú kẹta òun ni kọjá sí pé ẹni tó fẹ́ fẹ́yàwó jẹyọ kan lọ ó gbọ́dọ̀ ní agbára àlẹ́ àyìnfàfihìn agbára ìbálò tí ó lè máa bá àwọn obìnrin yẹn ṣe dáadáa tí ó máa bá wọn lò pọ̀ dáadáa wọ́tà sínú hónì yóò sì lágbára bóun ni ó ṣe sọ wọn sàn fi ní ṣèṣekúṣe ọ̀sán ẹ̀dẹ́lẹ́ yìí náà máa gbà wá ju ọ̀nà ìbálòpọ̀ náà lọ ìbálòpọ̀ dáadáa débi pé kò fi ní fa burú fáwọn obìnrin yẹn kò sì fi ní fa ìbàjẹ́ fáwọn obìnrin yẹn nítorí fọláwọn ọba subhanahu wa ta'ala la yuhibbul fasad ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ìbàjẹ́ anabi sallallahu alayhi wa sallam nínú hadithi abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu wa arda afa abdullahi bin mas'ud sọlá yìí pé òjijì ọlọ́run ọba sọ fún wa sallallahu alayhi wa sallam tóní ya ma'shara shabab bẹ mọ̀pẹ̀yìn ọ̀dọ́ man istata'a minkum al-ba'a ẹni tí ó bá ti ní báà nínú yín ìyẹn ni pé tó ti ní kápá oníkápá àti fẹ́yàwó láàrin yín ó ní ohun tí ó fún un jẹ ó sì lágbára àti ṣe ìbálò pẹ̀lú rẹ̀ fáníyẹn tẹ́sán wáyé irúfẹ́ níbẹ̀ yà lọ níyàwó fàínàbù àkọ́dùlélbásọ́ torí ìfẹ́yàwó yẹn òun ni ó jẹ́ kí ó lè tijú kò níbi pálapàla yóò ka ojú rẹ̀ rókò níbi ìwòkúwò gẹ́gẹ́ bá a ti mọ̀ yìí kọ́ wà nù hadith kan yìí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti kádàrà sílẹ̀ lórí ọmọ anábì adam kọ̀sọ́nà tó lè fi mórí bọ́ yọ sàkó sínú ẹ̀ ni ẹ̀rí nínú sinna èyí tó dọ́gbé máa ń wáyé òun ni sinna ojú wa zina làáyé anẹ́rọ tó ti pọ́hùn náà ni wíwò àìlèkájúró á sì sọ yẹn di ohun tí èèyàn fi di onípàlàpàlà gbàtí èèyàn bá lè kájúró wùlọ́fà anabi sọlá àlọ́sọlá nígbà tó lọ sí hajj dágbére tó gbé fadlu sẹ́yìn rọ̀dí aláhu tààlà án abẹ́rẹ́ sí ní sọ fún wípé ìrẹ́ fadlu nínú àwọn ọ̀rọ̀ tó sọ fún ọ̀rọ̀ náà oríṣiríṣi ni tó ti pé túmọ̀ kan náà ní sí ń bá wí ìpìlẹ̀ àtúntì bíi ìnẹ́zọ̀rọ̀ tà nẹ́zọ̀rọ̀ má sì máa wò láwò tó máa wò bí fa iná lákàlùkù la torí alákọ̀ọ́kọ́ tó wò yẹn yọ máa dé èsì kò sí wàhálà ọlẹ́tọ̀ sí kò wo ta alákọ̀ọ́kọ́ wà á lè kẹsà níyà ìkejì tó bá wò yẹn yọ tẹ̀sẹ̀ sí ọlọ́run ni. ọ̀rọ̀ míì tún wà tó fi kótó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ wíwò yẹn. kẹsàn yìí pé èmi rí ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n ń wọra wọn ọ̀làm àmọ́nù àlejì àlejì máa ṣàìtọ́ mi sì tó nípa bẹ́ẹ̀ anabi sọlá àtàlà wa sọ pé ẹ̀yin ọ̀dọ́ o ẹni ọba ti lágbára ó ní ohun tí ó kọ obìnrin jẹ ó sì tún lágbára ìbálò kó ń tọ̀hún yà lọ níyàwó. fàyínnahu àhọ́dọ̀lẹ́lbásọ́ torí ìfẹ́yàwó yẹn ní ọkà ojú rẹ̀ rókò níbi ìwòkúwò wà á sọdún ìfarij òun náà ni ọdẹ sọ abẹ́ rẹ̀ ọmọ ńlá mi ẹ̀ sẹ́dẹ̀ẹ́ ẹni tí ọba wa lágbára kò lágbára jíjẹ tí ó tó béèrè ó sì wọra rẹ̀ ara rẹ̀ ò lé fàánì ìfi sọ tàbí ká lọ pé kò ní ohun tí ó fi tọ́jú obì tó lè fi mójútó bí kò sí fún irúfẹ́ níbẹ̀ fàánì ìfi sọ o kọ́ńtọ̀ wo ya máa ṣe kíni o kọ́ máa gba ẹ̀ fa ìnàlágó wìjà sọ́láwẹ̀ tí bá ń gbà yẹ òun ni wọ́n máa gé adùn ìfẹ́kùfẹ́ ara rẹ̀ torí pé níyàwó òun lè yóò fi sọ́ra kó níbi palapàla yóò sàbíyàn gẹ́gẹ́ bá ti sọ yẹn ẹ̀rí fi yẹn náà wà nù hadith anas bin malik radiyallahu ta'ala anhu nígbà tá anabi sallallahu alaihi wasallam sọ wípé ni yóò tọ́ bá ti níyàwó òun tọ̀ òun ti ní ìlàjì ẹ̀sìn rẹ̀ nìyẹn fàlíyẹ́tẹ̀kìlá fi nísìl báàkì kírúfẹ́ níbẹ̀ yà bẹ̀rù ọlọ́run nípa ìlàjì tó tún kù yẹn kọbẹ̀rọ̀ ọlọ́run ọba lórí ẹ̀ kí ni làjẹ́ ẹ̀sìn tó nígbà ọjà sí pé a mọ̀ nínú ọ̀rọ̀ kan tá nẹ́bí sùláàrù sálá fi kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé ohun méjì ihò méjì ni wọ́n máa ṣe okùnfà àwọn èèyàn tí wọ́n á fi wọná ihò ẹnu àti ihò abẹ́ ohun yẹn pé nìyẹn ti ní làjẹ́ ẹ̀sìn rẹ̀ ìyẹn ni pé ohun tí ó sọ ẹ̀sìn rẹ̀ tí òfin ní sorí burú ó ti ní làjẹ́ mbẹ́ ni òun ni ihò abẹ́ ó ti kú kọ́yà abẹ́rẹ́ ọlọ́run níbi ìlàjì tó kù òun náà ni ohun tó ní í ṣe pẹ̀lọ́rọ̀ ẹ̀ lọ. sọ hadith yìí ìyẹn hadith abdullahi bin ọ̀fẹ́rún ti dáa kà fún wa nípa ọ̀rọ̀ ṣàbáàbù yẹn tí ànábì sọlá sọlá pé ẹ̀yin ṣàbáàbù ẹni ọba ní gbogbo àwọn àlàbọ̀rùn tá a fi ṣe ìyàwó ẹni ọba ti nípa nù yín láti tó ti ní nǹkan bẹ́ẹ̀ kọlọ́fẹ́yàwó ìfẹ́yàwó òun ní ọkà ojú rẹ̀ ró bí ó sì sọ abẹ́rẹ́ ẹni ọba ti wá lágbára ọ̀yà máa gbà wẹ̀ àwẹ̀ yẹn ni máa gé adùn rẹ̀ hadithi yìí imam bukhari àti muslim wọ́n gbé jáde sọ inú Sahil bukhari àkàn ní hadithi one thousand five tabasi lọ sahih muslim àkàn ní one thousand four hundred sọ nípa bẹ́ẹ̀ wọ́n fi hàn yìí pé májẹ̀mú kẹta nìyẹn ẹni tó fẹ́ fẹ́yàwó jẹyọ kan lọ wọ́n gbọ́dọ̀ jáde kọ́ lágbára àti ṣe ìbálò pẹ̀lú àwọn obìnrin yẹn torí kọ́ dápé dáadáa kì í ṣe pé àwọn ṣe ìbínú ọ̀sán lọ ṣe ó sì lè yọ ipa afa alágbáyé afa tàmẹ́dù ìyàwó wọn ti jẹ́ ọ̀kan lọ kí mi náà lè dọ́gbọ́n rẹ̀ irọ́ èyí ó rí gbóhùn lágbára àti ṣe bẹ́ẹ̀ ni. bákan náà nínú àwọn májẹ̀mú èyí tí ń bẹ fún fífẹ́yàwó jẹyọ kan lọ wọn ní kọjá sí pé ọwọ́ àánú kápá ẹni tó fẹ́ fẹ́yàwó jẹyọ kan lọ àlìfáàfọ àlèyé ìnáwó láwọn obìnrin yẹn lórí láti lè náwó láwọn obìnrin yẹn lórí tọ́lọ́ ọba subhanahu wa ta'ala sọ́nsọ́tù nùr ayà tàbí tírì ọlọ́run ọba àlekè ọlá ní وليستعفف الذين لا يجدون نكاحا حتى الله من فضله kọ́ya kájú kúrò àwọn tó yẹ kí wọ́n lágbára àti ṣèyàwó títí tọ́lọ́run ọba ò fi rọ̀ wọ́n lọ́rọ̀ nínú ọlá rẹ̀ gbogbo káwá fẹ́yàwó jẹyọ kan lọ gẹ́gẹ́ bá a ti sọ́nù àkọlé ìbánisọ̀rọ̀ wa wípé ta'addudu zawjat rahmatun minallahi linnisa ìfẹ́yàwó jẹyọ kan lọ ìkẹ́ni tọ́wọ́ látọ̀dọ̀ Allah tọ́jẹ́ táwọn obìnrin. wọ́n fi ẹgbẹ́ ká fẹ́yàwó jẹyọ kan lọ wọ́n máa ní ìdí pàtàkì tọ́ba adẹ́dà fi ṣe lòdù. ó ní ìdí pàtàkì tọ́ba adẹ́dà tó fi ṣe é lófin tó fi ṣe é lẹ́tọ̀ọ́ fọkùnrin láti fẹ́ jẹyọ kan lọ. àwọn alámọ̀rí kan bẹ tó pé àwa náà á fura mọ́ lọ́dọ̀ ara wa tí ò ní di kásẹ̀ mú lọ sí jìnnà. àkọ́kọ́ náà ọ̀rọ̀ ní kọ́lọ́mù ṣe é ìyẹn gangan ọ̀rọ̀ tá lè gbójú ò tá lè dúró lórí ẹ̀ ni tọ́ba jáde pé mùjábàdùn kọ́lọ́mù sọ kọ́lẹ́tọ̀ lásán nǹkan tó yẹ ká ṣe ni ṣùgbọ́n àwọn nǹkan kan tó wá ń bẹ tó dáwọn àlámọ̀rí kan táwa ni ó fura mọ̀ pé gbogbo ẹni tó rí rẹ bá pé yóò fura mọ̀ pé áá ah, àti káfẹ́ àwòjẹyọ kan lọ àti dáadáa ni àti di pàtàkì ohun tó ṣe pa àlè gbójúkò ńbẹ ńbẹ lábẹ́ káfẹ́ àwòjẹyọ kan lọ. alákọ̀ọ́kọ́ ní àwọn ìdí pàtàkì ṣíṣẹ́rí àfikúnni nígbà láàyè láti fẹ́ jẹyọ kan lọ òun náà ni pé ìyàwó ẹyọ kan ó lè máa ṣe menstruation àlejò tọ́yẹ pé nǹkan oṣù táwọn obìnrin máa ń ṣe yẹn ẹlòmíì lè ṣe fún dídí ọ̀sẹ̀ kan ẹni tó sì fẹ́yàwó yìí ni kò kú sí sílẹ́rì ọjọ́ ẹlẹ́tọ̀ rẹ̀ náà ní sínú sẹ̀tọ́ tọ́yẹ pé nǹkan yẹn á ti gbádùn mọ́lá láàrin ọ̀sẹ̀ kan yẹn ó lè má lè ṣe sùúrù rẹ̀ o ìkànnì yẹn bákan náà ó lè rẹ ìyàwó tí ọ̀rẹ́ tó ṣe pé rírẹ̀ yẹn kò lè mú ìgbàláyè wá fọkùnrin láti ṣèbálò pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni ọkùnrin ti ti gbádùn àti máa sì bá lò pẹ̀lú ìyàwó rẹ̀ dandan ni kó wò sí fún ìyàwó ẹ̀ lákòókò yìí fẹ́ràn pé tó bá jẹ́ yọkan ni ajá ti pé wọ́n jọ máa sàárẹ̀ yẹn ni tó bá jẹ́ yọkan ni wọ́n jọ sí háìdù yẹn ni ó fi wọ́n jọ máa sínrọ̀ ọjọ́ ni òun gan ni wọ́n máa rẹ́ ìyàwó ni wọ́n máa sọ pé ìyàwó ẹgbẹ́ òní má lóyún lọ́mọ àtijọ́ karùn-ún kékeré sọ fúnra lọ́wọ́ ẹni kékeré sọ la lọ́wọ́ ẹni ó fi wọ́n jọ ń ṣe é ni wọ́n jọ ń ṣe háìdù ni wọ́n sì jọ rẹ̀ wọ́n ni bákan náà náà yìí tó tó adó agbọ̀ngbọ̀n mẹ́ òun ni gómìnà wọn máa tún bímọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ní fáàsì ó sì máa wá èyí tó ti rí kó lè wá fún dídí forty days bó ṣe wá fún súnà nínú hadithi Ummi Salamata radiyallahu anha wa ardaha gbígbé àwọn obìnrin a máa jókòó láì ní kírun fún odidi ogójì ọjọ́ lásìkò ànábì sallallahu alaihi wasallam pàápàá jùlọ ńgbà tí ẹ̀jẹ̀ ìbímọ bá wà ẹ wá odidi di forty days kọkùnrin ọsọ pé wọn fi gbà àwẹ̀ láì àwẹ̀ àìní súnmọ́yàwó nítorí pé yàwó ti ní páàkì lọ́wọ́ kì í ṣe gbogbo ọkùnrin ló lè farada léyìí àwọn nǹkan míín náà tún bẹ tọ́jú àwọn nǹkan tó lè kọdí ọkùnrin tí ò ní jẹ́ kó lè bí àbùkádà lára ìyàwó rẹ̀ ọkùnrin dẹ̀ ní òun ti palẹ̀ mọ́ tiẹ̀ níbi àníṣe òun máa fẹ́ bímọ pípọ̀ yìí tàbá wá di ọkùnrin mọ́lẹ̀ nínú àwọn ìṣe títa ka yìí ajá sí pé àwọn àǹfààní tí ń bẹ́ńbẹ̀ yẹn á mú gbọ́lúdé ni àǹfààní yẹn ò ní jẹ jáde tí ó sì síbi pàtàkì kan káǹfààní yẹn ò jẹ jáde bí kò ṣe wípé àìfẹ́ ju ìyàwó ẹyọ kan lọ ni. nínú àwọn ìdí pàtàkì tí ń bẹ lábẹ́ fífẹ́yàwó ju ẹyọ kan lọ tí ó máa yẹ wáyé pé àtìkẹ́ òun lọ́ba adẹ́dàá subhanahu wa ta'ala ló fi ṣe fáwọn obìnrin òun ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala inú òṣèṣì tọ́lọ́run ọba ti gbé ìlànà rẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ òun ni pé àwọn ọkùnrin ọmọ akéré ló ń kàjọ obìnrin lọ nínú gbogbo orílẹ̀ ayé yìí kí ni fa níyàn tọ́lá àwọn ọkùnrin ni wọ́n máa kú jù àwọn okùnfà kọ́ máa wáyé sáwọn ọkùnrin bí ogun ọkùnrin náà sáni ọlọ́ọ̀jagun bí ẹ bá sì ń lọ ogun ẹ̀mí méjìlá mú ẹ̀mí yìí pé wọ́n lè pa àyàn bẹ́ẹ̀ àbí kéèyàn fi bọ̀. sọ àwọn òkùnfà téèyàn fi kú pípọ̀ jù a máa wáyé sọ́dọ̀ àwọn ọkùnrin ju obìnrin lọ nínú gbogbo agbègbè ìsẹ̀mí ayé. tọ́ba ajá sí fọkùnrin ọ̀ máa fẹ́ ju ìyàwó ẹyọ kan lọ. ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn obìnrin náà kàn sẹ́kùn torí pé wọ́n ní lọ́kọ rárá bí tí nǹkan mọ̀. nígbà wọn bá ti wá lọ́kọ ara iṣẹ́ àsòkúta yóò padà di párọ́ máa ṣe wọ́n àárọ̀ padà ní wọ́n lọ síbi kí wọ́n máa lọ sí alifasha ìbàjẹ́ òun lọ́fà ní Imo State obìnrin kan bẹ wọ́n ní wọ́n pè ní kọmíṣánná fún kíni o for happiness fún ìdùnnú kọmíṣánná fún ìdùnnú ní Imo State tí wọ́n bá tẹ̀ yọ ni kọmíṣánná yẹn ti di gba obìnrin ni o kìí sì ṣe mùsùlùmá o ó ní ti gba gbogbo àwọn ọkùnrin Imo State nímọ̀ràn ní kí á ẹ máa dákun ẹ máa fẹ́ ju ìyàwó ẹyọ kan lọ. wọ́n nítorí àwọn ka àwọn ẹni tí wọ́n jẹ́ ọmọ ìlú Imo State àwọn tọ́jú ọkùnrin wọn ò fẹ́ pé one million àwọn obìnrin sì lé ní two million. ẹgbìyànjú ẹ máa fẹ́ ju ìyàwó kan lọ kẹ́nìkan tó gbìyànjú láti fẹ́ méjì àbí jù bẹ́ẹ̀ lọ. débi pé táwọn yẹn bá fẹ́ jì méjì gẹ́ obìnrin ó sì kúkú. nígbà táwọn ẹni tí ò pé one million yẹn bá wá lọ sọ pé àwọn ọmọ ẹ̀yọ̀ kọ̀ọ̀kan náà àwọn obìnrin tó lé ní two million ẹ wá dúró àwọn ẹni tí ó kù pé kí wọ́n ti kàṣà obìnrin yẹn dẹ̀ mú mọ́rin yẹn wá tòun ta ìjẹ́ mùsùlùmí rẹ̀ ó mú mọ́rin yẹn wá wípé ìwà àbàjẹ́ yìí ti pọ̀ jù pálapàla yìí ti pọ̀ jù. tó nípa bẹ́ẹ̀ eléyìí jẹ́ ìdí pàtàkì tó kọ́ yẹ ká gbójú wò a àti ìfẹ́yàwó jẹyọ kan lọ ọlọ́run máa fi sìkí àwọn obìnrin nípa nítorí pọ́kùnrin ọmọ akéré ẹ̀rí anábìsọ̀lá àrùsọ̀lá ó ọkùnrin àwọn àmì ìpáyé fẹ́ tán tábà lọ mú sínú sọ̀hìn Bukhari akàn níbẹ̀ kódà tó wà ní sọ̀hìn Muslim wípé wọ́yọ̀ kí ló rọ́jò àwọ̀yọ̀ kí ló rìjà àwọn ọkùnrin ọmọ akéré wọ́yọ̀ sọ̀rọ̀ nísà àwọn obìnrin ọdẹ sì máa pọ̀ hàtà yẹtùúnà lókàn sí iná mọ́ra ẹ̀sán àlẹ́kọ̀jìmùlì wáhid débi wípé yóò wà fún obìnrin fífítì ọkùnrin ẹ̀yọ̀kan láṣẹ̀ẹ́rì ìyẹn nípa ti ka obìnrin méní méjì àádọ́ta tábà ka àádọ́ta fẹ́ lásìkò wípé ọkùnrin di kíni o ó di méní. dàmà ọba ajá síbẹ̀ yọ kọ̀ọ̀kan ní kálukú mú gbogbo àwọn fọtí náà yìí ń kọ́ kíni àtibọ̀tán wọn àtibọ̀tán wọn náà làgbére obìnrin kóbìnrin ti ń takò kọ́kọ́ rẹ̀ ó fẹ́ jìyàwó ẹyọ kan lọ ọ̀láàánú àwọn ọ̀láàánú ọmọ nìkejì lójú ni ká sì má gbàgbé o ìbísẹ́ ọlọ́run sọlá àlùsọlá nígbà tí ọ̀kan àlàáfà ọ̀hún habis rọ̀dí ọlọ́run sọlá án tó jókòó dànẹ́bí sọlọ́lọ́ àlùsọlá ńjọ́ kan wá rí dànẹ́bí kíìsì ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ òdì tó kíìsì ẹ̀ wá ní à ah, èmi sì lọ́mọ tó tó bíi mẹ́wàá lé mi kíìsì ọ̀kan kan nù wọn ànẹ́bí sọlọ́ àlùsọlá sọ pé ìsọ́jú tí mo bá lọ́lọ́run ti yọ ìkẹ́kọ̀ọ́ lẹ́mìí rẹ̀ mọ́ńlá yẹ ẹni tí ọba láàánú lójú ọlọ́run ò ní sàánú rẹ̀ obìnrin gómìnrin ti ń dènà sí ń sagbára gbogbo ogun yẹn ní yẹn pé ọ̀sá mi fẹ́ lémi ni ẹlòmíín tẹ̀ tún lè máa lọ sóògùn gan ẹlòmíín ọmọ àlọ́ bá tọkọ ẹ̀jẹ̀ láwọn oríṣiríṣi àbálá ìlànà lójú ni innama yarhamullahu min ibadihi arruhama àwọn tọ́lọ́run tẹ̀sí máa sàánú nú àwọn ẹrú rẹ̀ òun làwọn tí wọ́n bá máa ń sàánú yẹn ọ̀rọ̀ mẹ́làá àti ìfowórẹsí rẹ òun ní ìfẹjẹ ọ̀kan lọ tọrẹ ní kí ọba kẹgùn sí lókun ẹni tó bí kẹgùn sínú fámìlì ẹ òun ní ọmọ ọlọ́rọ̀ pé a ah! táwọn ọkùnrin yà máa fẹjẹ ọ̀kan lọ aláàbẹjọ sọ pàṣẹ àlùkìyàmọ ní sọlọ àlùkùnlá pé àwọn ọkùnrin ó kéré obìnrin ó sì pọ̀ débi ipá ka obìnrin méní dórí àádọ́ta ọkùnrin ẹyọkan láti sọ pé ó dẹ á sì rí ọkùnrin ẹyọkan kà hadithi alábàá nínú sọhíl ní hadith five thousand two hundred thirty one tabatulawo sahih muslim akan nínú hadith two thousand six seventy one nínú àwọn ìdí pàtàkì tí ọba adẹ́dà ti ṣe lẹ́tọ̀ fáwọn ọkùnrin láti fẹ́ ju ẹ̀yọ̀kan lọ sísí tó sì ń ṣe déédéé àkọlé wa ta sọ yìí pé àní ìfẹ́yàwó jẹyọ̀kan lọ rahmatu minallahi linnisa ìkẹ́ni tọ́wá látọ̀dọ̀ Allah fáwọn obìnrin nínú àwọn ìdí pàtàkì yẹn nìyí òun ni pé àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n palẹ̀ mọ́ ọkọ láwùjọ ń sùn ọ̀pọ̀lọpọ̀ ló ti palẹ̀ mọ́ ọkọ pé òun fẹ́ lọ́kọ o ṣùgbọ́n pípọ̀ ní àwọn ọkùnrin kan ságbára fún wọn nítorí àwọn ìnáwó ìyàwó nítorí òṣì tí ń bá ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ dìímọ́ láwùjọ tẹ́lẹ̀ mi bá kọ́ gbọ́ ọ̀rọ̀ sọ̀dáàkì lásán lápẹẹrẹ ní ìsìnkálẹ̀ yẹn ní ẹ̀fẹ́ sẹ́rọ́mù dínà nígbà wọn bá lówó ń wọ wàsó ń súnmọ́ wàsó lọ èyàn tí gbogbo ògì ẹ̀fẹ́ sẹ́rọ́mù dínà wọn lọ bá pọ̀ nínú dínà sẹ́wọ̀n fún yẹn kọ́kọ́ tí ó kọ pé ah, owó máa rí gan ló súnmọ́ wàsó yìí ẹni yóò sì ní sí oṣù kan tó ní kókó àbọ̀dẹ̀kẹ́ ti ti rówó ojúmọ́ ló á gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin palẹ̀mọ́ palẹ̀mọ́ ìyàwó nítorí àìní àtìnáwó tí ń bẹ lábẹ́ kéèyàn yẹn fẹ́yàwó ẹni fún àwọn yorùbá náà máa ń sọ bíbí àti fẹ́yàwó ọ̀tẹ́jọ́ owó bẹ̀gàn ló ṣòro ìyá àwọn ìnáwó tó wà níbi ká níyàwó yẹn gan dé ìrànà òun gangan lọ̀rọ̀ tó pàtàkì jù ṣùgbọ́n àwọn obìnrin nìyí ọ̀gọ̀rọ̀ wọn làwọn ti palẹ̀ mọ́ ti wọn ẹ̀rí kàrà àwọn tó palẹ̀ mọ́ náà àwọn ọkùnrin àwọn kéré jọjọ sóbìnrin tó ti palẹ̀ mọ́ wípé òun fẹ́ lọ́kọ báyìí tọ́tọ́ bá ajá sí pé bọ́rọ̀ ti rí nìyẹn ajá sí pé àwọn ẹgbẹ́ ọmọ alọ́kọ wọn ó kéré gbé gómìnà e lọ́pàá alẹ̀ mọ́rẹ́ pátá yìí ọkùnrin ní òtítì ìmúra ìtorí kò sówó tí ó fi kẹ́yàwó gbogbo àwọn tí wàá fún lẹ́yìn ńpa wáyé bẹ́ẹ̀ ọkọ̀ kẹ́lá fẹ́ máa mú ẹ mọ̀ yìí pé àìláàánú lójú ni kéèyàn dènà ìkẹjẹ ọ̀kan lọ gbogbo ẹ̀yin olùgbọ́ wa nínú ìdí pàtàkì tí mbẹ́ńbí ká fẹ́yàwó jẹ́ ọ̀kan lọ tí sì ń jẹ́ oyé ni pé ìkẹ́ tó ti ọ̀dọ̀ ọba dẹ́dá wa fáwọn obìnrin òun ni kéèyàn fẹ́ yàwó jẹyọ kan lọ. wọ́n ní kí a lè rí nínú àwọn ọkùnrin míì àdámọ̀ wọn ni o àdámọ̀ ẹ̀mí àtara wọn òun ni pé ọlọ́run ọba fún wọn lágbára. tó ìgbéyàwó kí n lè tó wọn níbi ọ̀rọ̀ bíbá lò. tọ̀hún lọ́pàá tíṣẹ̀lẹ̀ àti wá sí lẹ́tọ̀ọ́ kọkùnrin yìí kó fi lè já sí sí àdámọ́ rẹ̀ dáadáa yẹn yóò rí i lò lọ́nà tó bá ṣẹ̀rí àmú dípò tí ó fi máa wá lọ yín àlè tí ó fi máa yín àlè tó ti pé àlè tí ó yàn yẹn tó ti dùn àlejò àkìláfà tí ó bá ìwà rẹ̀ jẹ́ mọ́ lọ́wọ́ tó fi jágbá àwọn ẹlòmíín nínú àwọn obìnrin rádaràda mẹ́gbọ́ láti má fẹ́ wálé ọ̀bá máa yàn àlè wà láì orí burú lélẹ́yìí o. tó yẹ kọkùnrin tágbára bá wà lọ́dọ̀ rẹ̀ tó pọ̀ ju ọkùnrin obìnrin kan lọ tó bá jù kan lọ lọ́nà ẹ̀tọ́ ẹni pé yọ bọ́ sápò yọnu ọba yọ bọ́ sínú yọnu ọlọrun ọba subhanahu ẹni yóò ní kó sínú ọba gẹgẹ bá ńgbà tó sọ àwọn ọ̀nà lè fi ní pàpà jùlọ fáwọn tí wọ́n jẹ́ aláìní gbàmígbàmí gbàjáde bá nẹ́bí sallallahu alaihi wasallam ìpè záhàbà ahlut tuhuri bil ujur ibi àwọn ẹni tí wọ́n lówó ogbó ládàá wọ́n máa ti kó lẹ́tàn wọ́n ń kírun bá a ti ń gbàwẹ̀ bá a ti ń kírun wọ́n ń gbàwẹ̀ bá a ti ń gbàwẹ̀ wọ́n ń ti gbogbo àwọn ọjọ́ ti bá ń ti ṣùgbọ́n tí wọ́n tó tún kú ni pé wọ́n yẹ kú náà ìfọ̀dó lé amúhalèyè wọ́n á tún máa fi àlé sí dúkìá wọn wọ́n tún fi ń ṣe sàárà. ẹ̀rí wọn á lọ bá nẹ́bí bẹ́ẹ̀ sọlá àwọn òsínú láti sàárà ìdí ọlọ́run wa ni sọlá àlùfọlá ọlọ́run wa ti fẹ́ náà ni ó dẹ́rẹ́ sàárà ni ọgbà la ilaha illallah bá ni bá ń pàṣẹ dáadáa ni bá ń ni. ànábì sọlọ àṣàlá wa ká lọ rẹpẹtẹ tó fi débi pé òfin gbódìrín àhádìí tó ń sọdà kọ ìmọ̀ abára yín lò lọ́nà ẹ̀tọ́ kéèyàn bẹ́ lẹ́tọ̀ rẹ̀ ṣàṣepọ̀ bí bá ń wáyé láàrin yín gan sàárà ni làwọn sọ̀hábà ti wá béèrè yìí gbèsò ṣé ẹnìkọ̀ọ̀kan wọ́n sì bí àbùkátà rẹ̀ yóò tún wá ní ládàá sàárà lórí òṣìṣẹ́ ọlọ́run níbẹ̀ bẹ́ẹ̀ ni o ẹ̀rí tí tọ́ bá ti pé bí ìwọ ló gbé sísé yọ̀ lẹ́sẹ̀ àbí òní lẹ́sẹ̀ ẹ gbọ́dọ̀ tí wàá rí bàjá pé tọ́ bá ti pọ́nì ẹ̀kọ́ ló ṣe yọ̀ gbàládà tó nípa bẹ́ẹ̀ ẹni sára rẹ̀ kún dàálẹ̀ yẹn tó lágbára ju obìnrin kan lọ nípa ìbálò tí ọba bọ́ sọ́nà ẹ̀tọ́ yọ̀ bọ́ sọ́nà ìhàrọ̀ tọ́ba wa bọ́ sọ́nà ẹ̀tọ́ pẹ̀lú kọ́fẹ́ jẹyọ kan lọ yóò ṣíṣẹ́ rí àṣìṣe lófin ṣíṣe ń túmọ̀ pé àníṣe ìkẹ́gangan lọ́jọ́ fáwọn obìnrin tọ́ba yé wọn ẹ̀rí ìfẹ́yàwó jẹ́ ọ̀kan ló ń gbà mí ó lè jẹ́ sẹ̀kìrì máa ń lè ìdàlùkọ̀rì ìbáàdì ó lè jẹ́ àpọ́nlé fún kan nú àwọn mọ̀lẹ́bí ẹ̀ẹ́dẹ́gbẹ́ ọ̀kan lẹ́mọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ mọ̀ sọ lẹ́ẹ̀kan nù bá mi sọ̀rọ̀ táwọn wí lọ yìí ìgbẹ́ ẹni ọ̀kan lọ́mọ́ tí ọba ti kàn yẹn lèèyàn máa sọ oríṣiríṣi bóyá mọ̀lẹ́bí èèyàn kan bẹ tó lù sí ọkọ ẹ̀ ó lù sí ọkọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ ẹ tí ìbá sẹ́ńtọ́ bá ṣẹlẹ̀ sí ló lè yé ẹnu mi bá ti sùúrù lọ́dún ní ọdún kejì tí ọdún sọ́dún kẹta yóò ti láwọn nǹkan tí ọba tọ́jú lára rẹ̀ nígbà wọn bá ń ṣàyẹ̀wò fún un tí wọ́n máa sọ náà ní kẹ́ ọkọ tó lù sí ni ó nídìí ọkùnrin ó lè gbé ìfẹ́ jẹyọ kan lọ yẹn ó lè jẹ́ àpọ́nlé fún kan nínú àwọn alikọ̀rì báyìí àwọn tọ́jà lásùnú yẹn yẹn lóbìnrin àbáwọn ọmọlẹ́bí tó ti kọ́kọ́ rẹ ti kú abẹ́ńkọ́kọ́ rẹ kọ́ ọ lẹ́ tó ikú sì nídìí ọkọ òṣìṣẹ́ni bí ọmọ àti náwó fún jẹni tó bá jọkùnrin tó fẹ́ lọ gbogbo aná ẹ̀ lóye ọkọ ẹnìkan bá kú ní ìsìn táwọn ọ̀rẹ́ ọba dìde fẹ́ má wọrí gbogbo nǹkan ọba ti nídìí wa máa béèrè irọ́ ni o dàsìkò kan ní èèyàn kan náà tó lè máa kọ̀ǹtínú náwó yẹn òun lẹ́nu tó bá fẹ́ obìnrin yẹn tó fi ayé lórí dáadáa téèyàn lè ṣe fóbìnrin yẹn gangan ni kéèyàn fẹ́ mọ́kò yẹ fífọ́ náà àwọn èèyàn kí fẹ́ fún bẹ́ẹ̀ bá fún lówó bẹ́ẹ̀ fún nítọ̀hún yẹn ìnira náà ni ó padà jẹ́ fún tó bá padà yá. tó nípa bẹ́ẹ̀ ló bí jáde ìfẹ́ jẹyọ ọ̀kẹ́ lọ yẹn ó ń gbà mí ò lè já pọ̀lẹ́ fún kan náà ọmọlẹ́dẹ́ yẹn kan tó ti kọ́kọ́ ẹ kú àbọ̀kọ̀ ẹ̀dẹ́kọ̀ọ́ lẹ̀ kò tẹ́ sẹ́ni tó lè dènáwó fún ẹ̀rí ibi téèyàn bá ti ń jẹ béèyàn ó sì ṣe ń bẹ̀ yọ yàtọ̀ sí ibi téèyàn jẹ gbogbo àwọn aláwọn ọrùn kó lọ́wọ́ nísìnyí láti ọ̀sánfà ní kẹ̀kẹ́ tó ń ṣe fún ọ kò sí pé wọ́n ń bá lò kò ṣùgbọ́n kò lè rí bẹ́ẹ̀ fẹ́ ní tọ́fẹ́ tó ti fọ́ òun jẹ aládùn rẹ̀ sọ nípa bẹ́ẹ̀ káfẹ́yàwó jẹyọ kan lọ yìí nítorí bá ṣẹlẹ̀ àmúni àwọn ìdí pàtàkì ọgbọ́n tó ti ná ọgbọ́n wá tó sì wà nù rẹ̀ òun lè yí dáadáa yìí ṣùgbọ́n láwùjọ wa láyé lóde lónìí bó ti jáwé kọ́ bá ṣẹlẹ̀ àmú tí ṣẹlẹ̀ àgbà wọlé báyìí ṣùgbọ́n àìrí lò dáadáa àìlè tẹ̀lé bí ṣẹlẹ̀ àti gbé kalẹ̀ tó ọfẹ́ jí kọ́pọ̀lọpọ̀ àwọn yẹn máa rí sí ìfẹ́yàwó jẹ́ ọ̀kan lọ́wọ́ máa ń rí sí ìwà ẹ̀ṣẹ̀ àbí nǹkan tó kẹ́kọ̀ọ́ àbí nǹkan tí ọ̀dà tó ká wá fẹ́yàwó jẹ́ ọ̀kan lọ ó ní àwọn àǹfààní tí ń bẹ ní ọjẹ́ nǹkan tó yẹ ká gbọ́yé lábẹ́ rẹ̀ tọ́lá àwọn kẹ̀kẹ́ ń bẹ pé pé obìnrin máa ń lọ gbámú ń lọ fẹ́ ìyàwó lẹ́fẹ̀ẹ́ jẹ́ ọ̀kan lọ ìrọ̀bà dẹ́dà sọ wípé wà ní kíftùm allá tàdílù fọwáhìlà àbí wọ́n láti tẹ̀tẹ̀ ọ̀hún àn tàdílù bẹ́ẹ̀ ní nìsá wọ́lọ́ harọ́sù pàpà jùlọ àyà yẹn ìgbẹ́ ẹ̀lẹ́ lágbára ti ṣe dọ́gba ẹ̀wọ̀n pé náà wọ́n sọ fún wa ìgbẹ́ ẹ̀ńdí ọba fẹ́ àwùjẹ ọ̀kan lọ́wọ́ gbọ́dọ̀ jẹ́ ó ṣe dọ́gba ẹ̀lẹ́ lágbára ah, ti ṣe dọ́gba kódà kẹ́ sojú kòkòrò rẹ̀ àyà ni ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin tí wọ́n fẹ́ kí ọkọ àwọn fẹjẹ ọ̀kan lọ ni wọn máa yà yẹn gidi kódà wọn má láyé rẹ gan ni wọn sì máa ṣàlàyé rẹ bẹ́ẹ̀ là ń wíyàn gbẹmọlẹsẹ àrídọgba sí gan lẹ ṣe sọ́lọ́run wa mọ yìí sì ni ẹ dákun ṣàlàyé rẹ ni lóbi já sí pé a sì wá láwọn àǹfààní díẹ̀ díẹ̀ tó yẹ ká gbọ́yé tó ní í ṣe pẹ̀lú ìfẹ́yàwó jẹyọ kan lọ àkọ́kọ́ kò sí láì fi kí owó sọ̀dá kí kó jura wọn lọ fúyàwó kọ̀ọ̀kan tí yẹn bá fẹ́ ẹnìkan fẹ́yàwó mẹ́rin kò sí pọ́tọ̀ ní tó ṣe fúyàwó alákọ̀ọ́kọ́ ọ̀dọ́ níta kejì ọ̀dọ́ níta kẹta ọ̀dọ́ sì ní owó sọ̀dá kí tó tún fẹ́ fún ẹlẹ́kẹrin kò sí láì fi bẹ́ẹ̀ olèjà tí fi ń gbàgbọ́ fẹ́ tà kọ́kọ́ nǹkan sẹ́lẹ̀ rẹpẹtẹ ìgbóhùn tẹ́lẹ̀ kejì nǹkan ni ọ̀pọ̀ tó tà kọ́kọ́ ó sì lè jódì kejì síra wọn kò nítorí pé ẹnìjáàsì ọjà ni tí ó so yìgì Ummu Habiba fanabi sallallahu alayhi wa si ó sì sin ọwọ́ ọ̀sọ̀dá kí èyí tó tó four thousand four thousand òun lọ́sàn lówó sọ̀dá kí fún Ummu Habiba radiyallahu anha wa ardaha nígbà tí ó fi so yìgì rẹ̀ fún anabi sallallahu alayhi wa nígbà tí wọ́n wà ní Ethiopia bẹ́ẹ̀ dẹ̀ ni owó tà nẹ́bí sallallahu alaihi wa máa ń san fáwọn ìyàwó rẹ̀ four hundred ni ìbára náà sáàmù iye four hundred tí ó kọjá four thousand òfin pé kò sí láì fi ẹ̀yin obìnrin kẹjẹ lọ yé kò sí láì fi kọjá sí wípé owó sọ̀dá kí tí wọ́n fẹ́ nìkọ̀ọ̀kan nú ìyàwó ìyàwó kejì tí ó fi dẹ́lẹ̀ kẹrin kọ́ yàtọ̀ kò sí láì fi bẹ́ẹ̀ sínú nǹkan tó tó bẹ́ẹ̀ náà lọ́rọ̀ wà ní mẹ́wẹ̀ ìwé ilé ìdá akọ́kọ́ sọ díẹ̀ náà ni ọ̀rọ̀ wà ní mọ̀nà òsílẹ̀ bí ó lè yàtọ̀ Anas Malik radiyallahu ta'ala an ó ń fúnni nírò nípa bá nàbí sallallahu alaihi wasallam ti fẹ́ Zainab ọmọ Jahsh radiyallahu anha èyí tọ́já sí pé ọlọ́run bàbá dẹ́dà òun ló so igi rẹ̀ fún anabi sallallahu alaihi nígbà tí ọkọ rẹ̀ tí a mọ̀ sí Zaid bin Haritha tí wọ́n fira wọn lẹ̀ dáadáa kárí. afáwọn anas malik radiyallahu ta'ala anhu ó ní ma ra'aytu an-nabiyya sallallahu alayhi wa sallam awlama ala ahadin min nisa'ihi ma awlama alayha. èmi ò rà nẹ́bí sallallahu alayhi wa sallam kó ṣe wàlímọ̀ ìyàwó kan náà àwọn ìyàwó rẹ̀ tó bó ṣe ṣe wàlímọ̀ ìgbéyàwó Zainab bint Jahsh radiyallahu anha obì ẹ̀ pé ó ti fẹ́ di èyí tọ́lọ́run ọba àlejò ọlábà mú wa nígbà tí yàn fẹ́ ṣe wàlímọ́tò nìkà àkókò mọ̀ lódodo ń tó kọ́ yín pa nẹ́bí sọlọ́ àṣọlá sọ yí pé làbúdà lèwàlímà làbúdà lèlè ọ̀rùnsẹ́mí wàlímà kò sí tàbí ṣùgbọ́n ìgbéyàwó ó nídìí kásìkí ni ó kásì wàlímà kásàpèjẹ sọ bọ́lọ̀ ń bá ti kádàrá ní èrò ti àwa sẹ́yìn ẹ̀bùn nìyí yìí wàlímọ̀ yẹn ọgbọ̀ngbọ́n ó sì jẹ́ nǹkan tó ti fáwọn yẹn jẹrẹ rẹpẹtẹ ń bẹ̀ ṣùgbọ́n ti yá wa Sọfiyya bintu Huyay radiyallahu ta'ala anha wa ardaha kò sí nǹkan tó ṣẹlẹ̀ bí wàlímọ̀ tí wọ́n ti pé wọ́n tẹ́ awọ wọ́n ti kó àwọn dàbí tòsí àtòrí àmọ́ àwọn nǹkan kọ̀ọ̀kan kìíní àwọn bíi pàwùdà kan wọ́n kó síbẹ̀ àwọn nǹkan tí wọ́n kẹ̀ jẹ nìyẹn pé fáwọn mùsùlùmí kẹ́ wọ́n dẹ̀ dájọ́ sòbí wàlímọ̀ tí wọ́n ti gbàgbà yẹn nìyẹn tó nípa bẹ́ẹ̀ nínú nǹkan tó lẹ́tọ̀ọ́ ta gbọ́dọ̀ gbọ́yé lábẹ́ ìfẹ́yàwó jẹyọ kan lọ òun náà ni ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ sọ̀dáàkì ó lè yàtọ̀ síra wọn bákan náà ni wàlímọ̀ àpèjẹ ìyàwó ẹ òun náà lè ṣe kí ni ó lè yàtọ̀ síra wọn. bákan náà nínú nǹkan tá a tún gbọ́dọ̀ di kó yé wa tí a gbọ́dọ̀ gbàgbọ́ yé rẹ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìfẹ́yàwó jẹyọ kan lọ òun ni pé kò lẹ́tọ̀ọ́ fọkùnrin kó mú yàwó tọ́jọ́ yọkan lọ sínú yàrá yọkan ṣoṣo àfi tínú wọn bá dùn sí lókun ṣùgbọ́n inú wo lọ fẹ́ dùn sírú ẹ̀ ẹ̀rí irú àwọn yẹmẹyẹmẹ tí máa ń ṣẹlẹ̀ láwọn àyè kan ìfẹ́ ààrẹ ni tí ó fẹ́ yàwó méjì yàrá ẹyọkan náà ni ó sì ní ẹni tó rún bá ti wá kàn òun ni ó máa bọ́ sórí bẹ́ẹ̀dì ẹni tó rún ọ̀bá kàn ni ó wà nílẹ̀ ẹ dákun bó lẹ́nu tó wà nílé ó ti sùn ó lè sùn torí náà wọ́n ti jí lọ́mọ ọlẹ́ pẹ̀lú bí wọ́n ti ṣe kí ni o bí wọ́n ti bọ́ sórí bẹ́ẹ̀dì tó ń wà nísàlẹ̀ ń tiẹ̀. ìpínlẹ̀ rẹ̀ òun ni pé èèyàn gbọ́dọ̀ wá ilé kọ̀ọ̀kan fún kọ̀ọ̀kan ni o. gẹ́gẹ́ bá nẹ́bí sọlọ́wọ́ àtàlà ń ṣe fáwọn ìyàwó rẹ̀ yóò sì jẹ́ ilé tọ́jọ́ ilé ẹni onígbàgbọ́ òdodo ẹ̀rí ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ báyìí pé ní suratul ahzab aya fifty three ọlọ́run ní ya ayyuhal ladhina amanu ẹ̀yin onígbàgbọ́ òdodo la tadkhulu buyutan nabi illa an yu'zana lakum ẹ gbọ́dọ̀ wọ àwọn ilé ànẹ́bí àwọn ilé ní ọba adẹ́dàkọ̀ ìkòpé ní báyìtán ìkòpé nílé kan ẹ má wọ àwọn ilé ànẹ́bí sallallahu alaihi wasallam ìlà àyìnkùnzánilẹ lẹkùn àfi tí wọn bá yọ̀ǹda fún yín lókun kò pé nílé ẹyọ kan ó fi hàn pé ilé kọ̀ọ̀kan ìyàwó kọ̀ọ̀kan ní ilé tí ọgbà nǹkan bá wàá já sí pé yàrá kan tí gbogbo nǹkan téèyàn ní bùkátà ti ń bẹ́ńbẹ́ kọ́sá máa já sí pé nu yàrá kan láàkó àwọn ìyàwó bíi méjì àbí mẹ́ta àbí mẹ́rin sí i. bákan náà nínú àwọn àǹfààní àgbọ́yé ẹ̀sìn tó so pọ̀ mọ́ ìfẹ́yàwó jẹyọ kan lọ torí báwọn àgbọ̀ yìí ni ò sí fọ́pọ̀lọpọ̀ làwọn yẹn fi fẹ́ sọ ohun tó jẹ́tọ̀ di haram pàápàá jùlọ àwọn obìnrin. òun náà ni alikọ́sùmù bẹ́ẹ̀ náà zawujad pínpínpín láàrin àwọn ìyàwó ọjà nkẹta gbọ́dọ̀ ṣàkíyèsí. ọ̀gọ̀rọ̀ náà àwọn olùm wọ́n jẹ́ kó yé pé tí èèyàn bá ṣe ìyàwó tí èèyàn fẹ́ ọmọge lórí abilékọ òdìdí ijọ́ méje òun lèèyàn fi sùn ti ọmọge yẹn èèyàn tẹ wàá máa wá pín oorun fúnyàwó kọ̀ọ̀kan ní òru kálukú ṣùgbọ́n tó bá jásí pé abilékọ lèèyàn fẹ́ lórí ọmọge ajásí pé èèyàn lo ọjọ́ mẹ́ta lèèyàn fi sùn ti abilékọ yẹn èèyàn tẹ̀ máa wá pín oorun láàrin àwọn ìyàwó rẹ̀ ìyókù yóò máa pín oorun orúkọ kan fún wọn nígbà tí ń yẹ sọdẹ ẹwọn kọdẹ ní ìsìn wọn ò ní pín òru ọ̀sán ní òpin bó ti wá nù hadith anas bin malik radiyallahu ta'ala anhu wọn ní anas sọ báyìí pé mina sunna ó fi ń jẹ oyé wa ni pé òun tó wà nù lànà nẹbi ni òun ni pé ìdá tazawwaja ar-rajul al-bikr ala tayyib téèyàn bá fẹ́ ọmọge lórí abilékọ akọ́mọ indaha sab'an thumma qatar yóò lò dídí méje lọ́dọ̀ obìnrin ọmọge yẹn yọ́sẹ̀ máa wá pín òun fáwọn ìyàwó lọ. ṣùgbọ́n tó bá fẹ́ abilékọ ìdàtọ̀ tó wọjọ sẹ́jì bàálẹ̀ bíkẹ́ tó bá fẹ́ abilékọ lórí ọmọge àjọbí àkọ́ọ̀mù ìdàhà sàlẹ́sàn odidi ijọ́ mẹ́ta iná ni ó fi sùn tí yọ́sẹ̀ máa wá pín òun lọ. ẹ̀rí pínpín yìí á mójútó ó fi má di pé nǹkan tó jẹ́ tọ́ fẹ́ lọ di haram pẹ̀lú wàhálà táwọn obìnrin ọmọ abáyọ̀ fà ẹ̀rí gba ti sọ fún wa lábẹ́ pínpín ilé mbẹ́mbẹ́ o ilé ẹ̀rí kọ̀ọ̀kan gẹ́gẹ́ bá ti sọ. bákan náà a sọ gbogbo àwọn abala yìí mbẹ́ ìyẹn gbọ́dọ̀ máa bóbi nǹkan lò níbi tó yẹ fáwọn méjèèjì ọmọ àríra wọn àbí tí wọ́n máa gbọ́ bí ẹ̀rí kọ̀ọ̀kan ṣe ń dún. bákan náà ọ̀rọ̀ tí ń lọ láàrin tọkọtaya ọ̀gbọ́dọ̀ jọ́dọ̀ ẹnìkejì o bákan náà èèyàn gbọ́dọ̀ fẹ́ obìnrin kó tún fàǹtì rẹ̀ àbí kó fẹ́ àbúrò bàbá rẹ̀ abẹ́gbọ́n bàbá rẹ̀ abáfúrò ìyá rẹ̀ abẹ́gbọ́n ìyá rẹ̀ lẹ́yìn náà ni pé a sọ gbogbo ìṣesí ohun tó lè fa owú ẹ̀rí gbogbo àwọn nǹkan wọ̀nyí a ṣàkíyèsí ẹ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n máa ń ṣe mistake níbi hadithi pé a lò jọ́ méje pẹ̀lú ẹni tá a fẹ́ fẹ́ tọ́jọ́ mọ́gé tá a fẹ́ lórí abilékọ àbí tàbí jọ méje lè yóò fi sùn tì í àbí ti abilékọ tá a fẹ́ lórí ẹni tó wà lé tẹ́lẹ̀ ìgbẹ́jọ́ mẹ́ta lè yóò fi ṣe kíni o lè yóò fi sùn tì í àwọn èèyàn ń sìn gbọ́ yé tí wọ́n wò yí pé ènìyàn nílò kí wọn jàmá ọ̀rọ̀ kọ́rọ̀ ọ̀rọ̀ bú ni o pé kódà ò nílò kí jàmá torí àìkí jàmá ọ̀lẹ́tọ̀ọ́ fẹ́ni tọ́jọ́ kọ ìyàwó bó ti jáde pé kọ̀lẹ́tọ̀ fún gbogbo àwọn ẹ̀kọ́ sí yàtọ̀ láàrin fẹ́nìkan lọ́kọ ìyàwó abẹ́nìkan ní sọ́kọ ìyàwó lábẹ́ kíkírun jàmá ká sì má gbàgbé ọ̀rọ̀ tá a nẹ́bí sọ ti ń jẹ́ ìlérí sallallahu alaihi wasallam pé mo ti gbèrò pé màá ní káwọn kan lọ ṣẹ́gi ìṣẹ́pẹ́ wá sọ àwa kójọ àjọ á dáná sun àwọn tí wọn wá kírun jàmá á dáná sun wọn mọ́lé kásì má gbàgbé yípa nẹ́bí sọlá sọlá kò múlẹ̀ rí iṣẹ́ nítorí àwọn obìnrin tí ń bẹ nílé àtàwọn ọmọ kéèké ni o ọmọ ìgbà ìkírun jàmá nǹkan tó tóbi gbáà ni mùsùlùmí ọ̀gbọ́dọ̀ fi ṣe rárá bí tí nǹkan ọmọ pé òun ní kírun jàmá pàpà jùlọ ọkùnrin. bákan náà nínú àwọn àǹfààní àgbọ́yé ẹ̀sìn tó ní ti pẹ̀lú ọ̀rọ̀ fífẹ́yàwó jẹyọ kan lọ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ni pé ṣé ọwọ́ àpéjẹ náà torí bí táwọn obìnrin ti máa ń sópin dandan kọjá sí pọkùnrin ó ṣe dọ́gba láàrin àwọn ìyàwó rẹ̀ nínú òfin àti ìbálò ká má gbé gbàgbé pé ìfẹ́ nìyí nínú ọkàn ní máa ń gbé o ọlọ́run ọba subhanahu wa ta'ala dẹ̀ sọ́ńdọ̀ sọ pé wọ́n lọ́n tẹ̀sítẹ̀tì ìrùn àǹtẹ̀ àdìlù bẹ́ẹ̀ nà nìta wọ́n lọ́ harọ́sùtù ẹ lè lágbára láti ṣe dọ́gba láàrin àwọn ìyàwó kódà tẹ̀ sojú kòkòrò rẹ̀ sọ́tún nìta one twenty nine ṣé wọn tá a gbà lérò pẹ̀lú dọ́gba ń bì yìí tó yẹ pé máa ń yọ̀ lẹ́nu àwọn obìnrin káàkiri gá ah, ẹ má fẹ́ ẹ bọ́lọ́hún gẹ́lẹ́ ẹ ṣe dọ́gba ẹ má tẹ́ra ń jẹ ẹ̀rí ṣé wọn tá a gbà lérò pẹ̀lú alẹ́ sì tán à ń bíbà yìí tá a lè lágbára òun náà ni a lè lágbára láti ṣe dọ́gba nínú ìfẹ́ ìmọ̀ sì fẹ́ lágbájá ní ti fẹ́ kejì ẹ̀rí inú ọkàn nìfẹ́ máa ń gbé ọ̀gán náà fẹ́ lẹ́kọ̀ọ́ وما له وما لها عندها ذنوب وتشتهي أنفس نفوسا وما لها عندها نصيب ọkẹ kí ó kórira ọkọ kẹ kò ní láìkì ẹnìkan kí ẹ dẹ́sí pé nìyẹn tẹ̀ nígbà míì dẹ̀ ni yóò sì gba omi kan máa gbádùn ẹ̀mí kan kí ẹ sì ṣe pé nìyẹn fún un nǹkan kan ìfẹ́ yẹn nú ẹ̀mí ni máa ń gbé èrèkó nípìn tí ó gbà lọ́dọ̀ ẹni tí nífẹ̀ẹ́ ọkà fẹ́ràn rẹ̀ ni irú rẹ̀ lọ́ba adẹ́ta sọ pé ẹ̀ lè sí dọ́gba nínú òfẹ́ wọlé jimọ́ àti bálò àga ẹ̀mẹ́ta mo ṣe ń bì eléyìí náà gbọ́dọ̀ pé ẹ̀mẹ́ta à bẹ́ẹ̀ náà lọ́rọ̀ adùn tọ́lá àwọn obìnrin wọ́n lè bára wọ́n lè bọ́kùnrin ṣeré jura wọn lọ ó lè já náà lọ́fà tí ó fi pọ̀ lọ́dọ̀ eléyìí tí ó fi pọ̀ àpọ́njẹ àpàṣọ níbi kálukú bá ti níbù káàtà sí ẹni ọ̀gá yọ gbà sọ pípọ̀ ẹni òkúrú yọ gbà ètò ṣe déédéé rẹ̀ ẹni tọ́mọ rẹ̀ pọ̀ yọ gbà sọ ẹni tọ́mọ rẹ̀ kéré òun náà gbà déédéé irú tàwọn ọmọ rẹ̀ ìwọ òmùgọ̀ táwọn ẹlòmíín wa máa ń rù yá sọ pé òun tóun bá fún yàlé lòun ó fún yàwó ọmọ òun ò sì papọ̀ nínú jíjẹ òun tí mo bá fún yàlé ní fún yàwó bẹ́ẹ̀ dẹ̀ ní bákan náà kí wọ́n ti ga bákan náà kí wọ́n ti sinra torí ká lọ kí èsì yẹn. ọwọ́ àti hadith abdullahi bin abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní wọn lọ wọlé bá hafsọ radiyallahu anha ọwọ́ sọ pé ìwọ ọmọ mi láàyè wọ́rọ̀ nàkì hadhihi allati a'jabaha husnuha má jẹ́ kó tàn ọ eléyìí tó já sí pé ẹwà rẹ̀ ó wù ú jọjọ àti ìfẹ́ tó ti ọlọ́run ọba ní sí wọn lọ́rọ̀ lọ́gbà lérò pẹ̀lú ó ní mo wá sọ̀rọ̀ yẹn fún anabi sallallahu alaihi wasallam ìpè ohun tí bàbá mi máa wí nìyí o ọ̀tá bá ṣiṣà èyí tí ọlọ́run bá rẹ́rìn músẹ́ tòótọ́ pé àwọn ah, onífẹ̀ẹ́ àyíṣà tòótọ́ obìnrin pé ìfẹ́ a máa jura wọn lọ àwọn èyí sànẹ́bì àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ ṣàfihàn rẹ̀ ọlọ́run fànẹ́bì nígbà láàyè pé ẹni owó ọgbẹ́ wájú ẹni owó ọgbẹ́ sẹ́yìn nípa páàsì tó fi ń pín gàn ẹ̀rì pàṣẹ sọ pé kálukú gbọ́dọ̀ lọ́jọ́ tiẹ̀ ní ẹ̀rí mímú níjọba yìí nínú àwọn ìyàwó tá a ní òṣùgbà nẹ́ni sọlá sọlá inú nǹkan tó lọ́wọ́ fún un nígbà láàyè rẹ̀ ni ṣùgbọ́n kò òun ti bẹ́ẹ̀ jíjẹ́ ọlọ́run tó sọ ìwọ̀ yẹn sọlá sọlá ìgbà tó tún wà láàárẹ̀ tó ti pín bẹ́ẹ̀ náà ló fi padà sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú béèrè pé ńbo ni màá wà lọ́la ní gbogbo àwọn obìnrin fi yọ̀ǹda wípé kọ́sà máa wà ní yàrá ìyàwó Aisha radiyallahu ta'ala anha sallallahu alayhi wa sallam sọ nípa bẹ́ẹ̀ wọ́n ní wọ́n tún bí anabi léèrè sallallahu alayhi wa sallam ibi ayu nnaasi ahabbu ilayki ta ló nífẹ̀ẹ́ sí jù náà àwọn èèyàn wọ́n ní òjijì ọlọ́run dáhùn yìí pé Aisha ni ọ káàtẹ lẹ́nu tí wọ́n gbá nítorí fitna sọ eléyìí ìyọ̀ǹda tí ọba dẹ́dà ọlọ́run ọba ti fa nẹ́bí ní sallallahu alayhi tá a bá ládùn ẹrọ láàrin àwọn ìyàwó tá a ní ṣùgbọ́n ìfẹ́ ní ṣókí inú ẹ̀mí ni máa ń gbé bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ọ̀bálò àti ìgbádùn obìnrin ah, sọ̀bí máa ń jura wọn lọ. afáwọn ìbùnú kò dáa mọ́ aleyhi rahmatullah wọn ni kò sí àpẹẹrẹ ah, láàrin àwọn olùmọ̀ pípé dọ́gba ò lè wáyé eh, láàrin obìnrin níbi ìbálò nítorí pé ìbálò nìyí ọ̀ní àtúní àti fífì kẹ́mi fì òṣìṣọ́nà tá lè fi ṣe dọ́gba láàrin wọn níbi eléyìí torí ọ̀kan lè fi sọ́dọ̀ ẹnìkan níbi ìbálò tí ò ní rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹlòmí ṣùgbọ́n gbẹ ẹ̀yin olùgbọ́ mi ẹ rí náwó bàbá jẹ́ náwó dandan ní kọkùnrin ṣe dọ́gba láàrin àwọn ìyàwó rẹ̀ nínú náwó tí kálukú bá ní bùkátà sí ọgbọ́dọ̀ fún ẹgbẹ́ bó ṣe wà nù lànà nìyẹn ọfẹ́ jẹ ni ọfẹ́ mu ni ọfẹ́ lò ni ọfẹ́ wọ̀ ni èyí ò fún ní ohun tẹ́ni ẹ bá ní bùkátà sí ní nǹkan tó ṣe pé yóò tó o bákan náà inú àwọn nǹkan tá a gbọ́dọ̀ gbọ́yé tọ́jà nfààní tí ọyọ ta tọ́jà nfààní àgbọ́yé ẹ̀sìn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ fífẹ́yàwó jẹyọ kan lọ. òun náà ni pé ọ̀tọ́kọ̀tọ̀nà fóbìnrin kọ́ máa wọ́nà bó ni ọkọ rẹ̀ ó sì kọ ẹni tí wọ́n fẹ́ lé àtẹnitọ́ bálẹ̀ kò fi lè já sí tóun nìkan ní ọmọ àwà lọ́wọ́ rẹ̀ aláyàwó lélẹ́yìn aláyàwó obìnrin mi ó sì máa bá kékeré rẹ̀ jẹ́ ọmọ abadijá rọ rẹ jẹ lórí kọkọ lè filẹ ṣègbè àwọn ekuku sọmùsì náà dẹbi fẹ wa àwọn ekuku ṣèkínní kan gbogbo ẹsẹ fẹ wa ẹka nkankan mọ wa lọ́wọ́ rí ó sì fi ń bà jẹ ni kì í ṣe bẹ́ẹ̀ nìyẹn já láboró anabi sallallahu alayhi wa sallam nínú hadithi ti bukhari àti muslim tó gbé jáde nínú tíra wọn rahimahumallah wọn ní anabi sallallahu alayhi wa sallam sọ báyìí pé la tas'alu al-mar'atu talaqa ukhtiha obìnrin ò béèrè kí wọn kọ ọkùtù rẹ lẹ. nítorí pé kéèyàn jọ wà lọ́ọ̀dẹ ọkọ̀ kò túmọ̀ pé yìí sọmọ yẹ́ sì mọ́ ọ ọgbọ́dọ̀ béèrè fún kíkọ àǹtí rẹ̀ ìyẹn ókùtù rẹ̀ ẹni tí wọ́n jọ nọ́ọ̀sì kọ́kọ́ lẹ̀ ìdá wọn pè lórógún fúrí káwọn o lè nígbà wọn bá ti kọ́ lẹ̀ ìgbà rẹ̀ ó sófò òun ní ọ̀padà máa jẹ gbogbo nǹkan tí kọ́ wá sí kóhùn nìkan ní ọmọ afẹ́ fa iná láha mọ́ kó dìrà láha nítorí pé wọ́n bá kà kọ́ lẹ̀ fún òun ní ọ̀jẹ̀ tiẹ̀ òdìgbà tí wọ́n bá tó ń fẹ́ nìkan lẹ̀ kó tó di pé dáadọ́ ọ̀jẹ̀ tiẹ̀ káwọn ní owó kẹ́nìkan bá káwọn ọmọ kan bá tó mẹ́wàá tà náwó fún nínú nǹkan tí ọ̀yá àwọn obìnrin nìyẹn tí méjì bá lọlé ọkọ nù wọn owó méjì yẹn ò lè yọlẹ̀ àlè ríbi láti yọlẹ̀ fẹ́ ah, owó táwọn méjì tó lọlé ọkọ ni tó bẹ́ẹ̀ náà ni kéèyàn máa gbèrò gbé àkàbà ti pọ̀ òun ni dúkìá ó fi dínkù ẹ̀ ṣèbí kálukú ń bọ̀ pẹ̀lú àrísìkì tiẹ̀ ni sòtòrí bẹ́ẹ̀ kásà kí n àwọn ọ̀rọ̀ wọ̀nyí gbogbo ẹ̀yin olùgbọ́ à ń jẹ́ oyé wáyé pé ìfẹ́yàwó jẹyọ̀ kan lọ rahmatun minallahi linnisa ìkẹ́ni láti ọ̀dọ̀ ọlọ́run ọba fún àwọn obìnrin èmi tí mò ń bá yín sọ̀rọ̀ láti àkókò tá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ títí dì sí i èmi náà ni abdulwasi mudassir eléyìnke láti ìlú ìsẹ́yìn ìmáàmù masjidi ahlil asaf gbégi ìsẹ́yìn tó sì tún jẹ́ olùdarí arabic and islamic center ní odò òmù nílùú ìsẹ́yìn wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.